بسم الله الرحمن الرحيم وإذ بدأت من أهلك تبوئ المؤمنين مقاعد للكتاب سميع أليم إذ هم الطائفتان منكم أن تفشلا بل أسركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين أن لن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة المنزلين فلا يعتذروا وتتقوا ويأتوكم من قولهم هذا يمددكم ربكم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشر لكم ولتجمعن قلوبكم العزيز ومن نصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أن يكبتهم فينقلبوا خائبين ليس لك من أمر شيء أن يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى نستعينه ونستغفره ونتوب إليه نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يدلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبعد السلام عليكم ورحمة الله وبركاته wini kinana jẹjẹrẹ fayoro wọn wá nígbà bíi ìdíkàdé ní ilẹ̀. sai wace yi ba ta hamadi ma ya wani albarka ya yi gini ya shi ramadan don zafi daga jana ta ba da zuwa lura haki da ya daga ba wani kalimin sallallahu alaihi wasallam su yi jira ko maka wani wakilina wani dubuka ya kuma yi mele ya sura ya karuwa na wani alaye sura su jirfa sura ya kana tuye musu sauran yi ma za a sura koda ma ya kide sura kide chaka kiro maka maroku aluka ama ya kide kide chungo kwa mefa kwa nyoma bi o machi anyị sura kide akwa bayan ana al bi shari'ati llahi wajibu dabi tolo ijale akini ensure that ele body ojo tu tu ina option o tu tu o tu ilẹ̀ mọ́tò wíṣẹ́ ti rìn ṣe ilẹ̀ bọ́ọ̀lì ọjọ́ kò ti ṣe wọ́n ti bá má àdá sọ̀la ilẹ̀ láti lè fẹ́ òmùnẹ̀ ìmọ̀ṣọ́ ọ̀dẹ̀ ọjọ́ ìlà òun tó rà kíjà àkọ́yà rẹ̀ bisimilayi rahman rahim. bisimilayi rahman rahim. naam. hamim. تنزيل الكتاب من بعد العزيز الحكيم آمين الله أعلم بمراده به وجد موقفه ومدى آمين كده يدوك عشان مالك عمالك تنزيل الكتاب وجد موقفه كده يدوك عشان القرآن كده níbo tó rọ kókó ìta. nínú láàyè láàbí ìzìlẹ̀kí. ìrẹ̀ láàyè púpọ̀ jẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló fún ọmọ àjálà kí ni ọ̀dà kò náà lè bọ́ òun yìí iṣẹ́ ọ̀dà kò náà tóbi kò lè bọ́ kò lè bọ́ níkì. tó dáhùn pé kó ìpínlẹ̀ là púpọ̀ jẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló fún kó yìí. alaziz ọ̀jẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kí àwọn jẹ́ náà kàlẹ̀ náà إن في السماوات والأرض لآيات للمؤمنين في السماوات والأرض ìmá ẹ̀má tẹ̀kálẹ̀ lé dọ̀nà múlẹ̀ kẹ́ dábàá ìṣojú alẹ́ méje ẹlẹ́ kejì gbogbo látẹ́kẹ̀fà èyí tó dùn kìlẹ̀ ìkàlì égbò kẹ̀tẹ́ nyàtẹ̀ kẹ̀gbóhùn là ẹ̀rọ ju ìmọ̀lọ́mọdọ́ pálí òṣè ilẹ̀ bí sàmáwá sọ̀rọ̀ àbẹ̀.

ana atani ɔdzɔ tɔ ɛnɛ duro kìdìmá ni ɔdzɔ titsa kɛmɛdzi kpɔyɔ dza le fi nedzi kɛmɛdzi do anɛ ɛdí ma kìdìmá kɛkɛ rɔbana ma kala taha da ba ti la. إن في ملك السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يعلمون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في ملك السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فكنا عذاب النار fúlàdà bíi fáàkì sàmáwá àjùwàlá àrùn ọjà bá ní èyí tó ń lọ jáde méjì ìpàlẹ̀ kọjọ́ ṣe náà. wọ́n ti la mi lẹ́yìn ìwà nàhárí. wọ́n ti lọ òdu kọ́rọ̀ ta kọjá nàbí ọlá ṣe èyí kó kàdọ́mọ ọ̀rọ̀ kalẹ̀ àtidẹ́gba nàbí ọ̀rọ̀ ka takọjọ́mọ òdùdú ìhọ̀rọ̀ kalẹ̀ kẹ̀jẹ̀ fò láti ń lòdù ìdẹ́gba òdù ọ̀rọ̀ ka wọ́n lè fò àmì jẹ́mi ju ekele àmọ́ méjì àdìgẹ gbàgbọrọ ká wa wọn gbó tiẹ wọn àmọlẹ dábàjẹ ní àyà ayọ ẹkí mọtò ńláńlá lè yẹ ẹkí gbó tiẹ àti mọtò ńláńlá lè àmọ́ àmẹsẹ gbọ gidigidigidi ọ̀rọ̀ ká wa yòrò mẹgbọn ọrẹ gidigidigidi ọ̀rọ̀ alóye mẹgbọn ọdá abẹlẹ yà lóhùn yẹ ìdàkàyẹ abẹlẹ yà wà hùn yẹ ìdàkàyẹ ká ẹ wọn lẹsùn yẹ pàtó ọjọ́ gbalẹ yìí. واختلاف الليل والنهار نعم لا يعتدلوا للألباب أولي الألباب ما ظل بيك إذا إجنا سند أولي الألباب nùjàmí pé kùmà tẹ́ ti máa nì ká kùmà lè bọ́dọ̀ lè ọjọ́ dẹ̀fẹ́ ọjọ́ kí wọ́n tó kùmà ojú ilẹ̀ àmọ́ mọ́ àkíní káà odù kọ́rọ̀ ká ó yà lè pa nẹ̀ ojú ekùmà tó mọ́jọ́ kápẹ̀jẹ́ fẹ́ láti yọ àmì ìbílẹ̀ wa. àlẹ́sí iná yẹ kúrú nàlá àkìyà máa ń wà kúrú dáa. màdàgbò màrí àmọ́dọ̀ di ọjọ́ lẹ fẹ́ yọ. fọ́kùnrin dẹ̀ mákòkòkò màrí àmọ́dọ̀ di ọjọ́ lẹ fẹ́ yọ. wàhálà dunu bí yọ. màrí àmọ́dọ̀ di ọjọ́ lẹ fẹ́ yọ gẹ̀ náà. wàyà tàbá tarú na bí wàlíkì sẹ́mà àwà tiwọ́lá wà. ìlú màkòkò máyá yé wàyà tàbá kakuma ayaye bi xɔliki samawati eyi dɔɔni jaali meji wala ardi kpaana kɔjɔ tsi mana ayaye ojú o akɔjɔ matsɔjɔ nyɛ nana ki tsɔ do jaali kidɛ matsɔjɔ nyɛ nana tsɔ nana kidɛ duodu kia wati gɔrɔ ka kia wati yaalu ki. نعم ربنا ما خلقت هذا باطلا ربنا وجهك وجودها ما خلقت هذا باطلا ọ̀pọ̀dà mi dọ̀là kìdá yìí ẹ̀tì ojú òhòhò ẹ̀tì ojú ọ̀lẹ́mí ẹ̀tì torúkúmadù ni wọ́n pẹ̀ ṣọ́jọ́ àkínú ọjọ́ na náà. wákìlá àdábà ńlá. ọlọ́run ló adé fún àdábà tó dúró kìdá yìí ya ojú pa ẹ̀yọ́ ọ̀rọ̀ kan ọ̀kọ̀lá kìdí pẹ̀tẹ́ kàtúrà ojú àjẹsíà ẹ̀fọ́ yẹn ló jẹ́ ìkìjọ́jọ́ náà ẹ̀fọ́ yẹn ló wáyọ̀ fún àlàbà ọ̀nà kó dàbí ẹ̀sùn àkàdé wọ̀. وفي خلقكم ومن ومن يبث من دابة آيات لقوم يؤمنون وفي خلقكم èyí tó ní ìbẹ̀rù gbòǹgbò mẹ̀tìó náà ẹ̀kọ́jọ́ náà fẹ́ẹ́ lóde ojú egun adúmọ́jọ́ wọn dé hùn lẹ̀ ìdọ̀ ní ìwẹ̀rù gbòǹgbò wọn kì í lẹ́ẹ̀kọ́jọ́ ti ìmì ìjẹ́mi ẹ̀mí ẹ̀mọ́jà fò afu òun wẹ̀ mí ọlọ́dà ń bí ẹjẹ́ wí àbúlẹ́rù kò fẹ́ mí ẹ̀mí aláwọ̀ àtúbọ̀ láìláìlọ́dà ọ̀yẹ́ fọlá ni ìdọ́nà mẹ́kọ̀ọ́ ohun tí kò mẹ́ mí ẹjẹ́ wò mí ọjọ́ dá ìwé kò mẹ́ni mọ́jọ́ wò. náà wọ́n máa yẹ kó tumi ń bá bẹ́ẹ̀. ọkọ dá mẹ́wọ̀n chaka ìdọ́nà jójójò yìí kọjọ́ náà fẹ́lẹ́ orí dọ́nà máa ṣe dàrújà nàìjíríà yìí àdáàbà ó nẹ̀ nàìjíríà daaba ɛwɔ kadi dɔ maa yɔ yi ɛmi mɛ titi ɛmu gbogbo tsi mu dɛ ɛmu gbogbo kɛlɛ mu dɛ ana yi kɔ ya le ɔyɛ fɛn kpa mɛ ŋu tsɔ na ma kpa ka dza lɛ na aya gɔmu yi o kinu. mɛ lɛ aya kuma tó o yi o kinu la wa mi bi kuma titi ɔyɛ na والصلاة الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتسرب الرياء آيات لقوم يعقلون. ذلك واختلاف الليل والنهار. àrídà òdu bọ́rọ̀ ká kọjá nàbí ọlọ́ àti ẹ̀yìn ìgbókàdọ́mọ òdu ìyìn ìtọ́rọ́kalẹ̀.

وأحيا به الأرض بعد موتها akọjọ kó omi tó lọ kójà lè wá tẹ́lẹ̀ kí atẹsẹ ti kala kó omi dọgba akọjọ lè fi lọ àmọ́ akọjọ kó omi tó lọ lẹ kó ahẹ́yà bi di ká nẹlẹ̀ tó kú tí ọjọ́ lẹ̀ lẹ̀. wọ́n tẹ́sẹ̀ rí torí yára rí. kákó àwọn àríhù tí ó kàlẹ̀ àríyáwó àmàwò sáfọ́jẹ́lẹ́ fẹ́ràn yà ti àrídà àmàwò àfùjẹ wéwé àfùyé bọ́lá dọ́mọ àfùyé bùtù dọ́mọ àfùyé ọwẹ́ dọ́mọ àfùyé onílọ̀ dọ́mọ àfùyé kìá pọ́njẹ dọ́mọ èkì awolí kìá wúlí lọ́ dọ́mọ sáfọ́jẹ́lẹ́ fẹ́ràn wà ti àrídà àmàtsáká yìí náà. ayà àtúnlẹ̀ kọ́ mi yà ṣàkóso màlẹ́hàyà ìdúró kumadumọ́jọ́ gbáli òwe ṣe lóbi jẹ́kọ̀ọ́ amẹ́gbẹ́lẹ́ ni ìṣèdúpọ̀ ìkẹyà yìí ẹ̀nẹ̀ jọ nà amẹ́gbẹ́lẹ́ rẹ̀ àmọ́ àṣẹrẹ tẹ́lẹ̀ dúró lẹ́kọ́ ni yá kìlọ̀ wà mí bẹ́ẹ̀ bi níbi máa níbi máa ti fọlọ́fẹ̀ ọjọ́ tó máa tó kùmà. تلك آيات الله نتلوها عليك بالحق فبأي هذه بعد الوعد وآياته يؤمنون تلك آيات المذكور فجمعنا قدا ما يكجيو مدمجو مجلو ما آيات الله amujiyɔjɔ kumadumɔjɔ dɛ ɔgbɔdɔ amɛ wɛrɛ tsaka da etsetsele ma kadi ìdí egbó rẹ̀ jọ kí alùmọ̀jọ́ mi. Nẹ́sẹ̀rúhà alẹ́ ìka bẹ́ẹ̀ hàkọ́. Wọ́n gbá wọ pẹ̀lú Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ hàkọ́ ojú òjòjì ojú ọ̀gẹ̀síà torí kẹ́lu jíjẹ́ra mi ìlú ẹ̀. Abájọ yẹn a òkòlọ́jọ́ dẹ̀mẹ̀ pọ̀ ẹ̀. Adéjì alẹ́bi sallallahu alayhi wa sallam dẹ̀ tọ́jà ní mi ní àkíní. Fàbí ayé hadith ń tọ́ àdèrè fàdé láàrin wàhálà tìhín yóò mi nù. ayi hadisi bada la olùkọlù múlẹ̀ níbi kọlọ́jọ́ mẹ́jẹ́ kó mẹ́ta ẹ̀wọ̀n awolé lè ọ̀nà kọjọ́ kí ọ̀la kí alukurani kẹ́tẹ̀ múlẹ̀ kí alukọ̀la kí alukurani kẹ́ mú ayi la lóṣù kọ̀lẹ́ ọjọ́ ìwé àlùkòrò ìjùmọ̀jìmá àfáyà àlùkòrò ìjùmọ̀jìmá yóò mi nù làkùnmẹ́jìmá ni wọ́n ta ń gbè dẹ́ ọjọ́ ìdàgbé ọ̀la ní nìkọ́lá wọn. títà mọ́ náà. wàyí lónìí kò lè abẹ́rẹ́ kí n àti. wàyí lónìí àdába lẹ́lẹ̀ ìmúdà sẹ́ni mọ́tò làdá kòkòlẹ́ kìlẹ̀ tìkọ̀ làdá balẹ̀ lè kó lè àfa ìwọ́dà dúró kìjẹ́ náà lémi iṣẹ́ ń kì í rọ́ ìdáná rẹ̀ gbẹ̀mí ẹnì kí á rọ̀ lébi rẹ̀ ɛma kɔlɛ mi ma nɔtɔ la yi tsi ne neke wa dzidzi ne ke dzi ɛdi kalu ŋgɔ ɛdi kalu tse dzidzi tu le ɔyɛ ɔlɛ mi wrɔ ya wa ti kɛ ɛdi kalu lɛ tu yi ɔlɛ mi ina li la yi wa ina yi la yi la yi naa. يسمع آيات الله تتلى عليه ثم يصير مستكبرا كأن لم يسمعها فبشرهم بعذاب أليم ọ̀rẹ́ ní àti ìmúmẹ́lẹ́lẹ́ kì á kì á tì ó lébi kì á rẹ̀ ẹrù tìjú ẹnu kùmá kàyíta yẹtùmọ́ ọ̀háyà ti láàyè yà á ha ayọ̀ ọjọ́ gbọ́ mà gbáwé ha kúrò ní kìlójúmá ayọ̀ ọjọ́ mà gbáwé ha kúrò ní kìlójúmá létí ìṣe gbọ́ tìrẹ́jú kí ni ọdún ọjọ́ Súnmọ́ yòókìrù mọ́tẹ́kìrọ̀. Àmà àdìgẹ̀bà kùmà gbà wọ́n kùmà nù kárọ̀lẹ̀. Súnmọ́ yòókìrù mọ́tẹ́kìrọ̀ dákì àwọn àti ìmọ̀jìlú dágbò pọ̀ òbí kìtàkà báyà ẹ̀yọ́ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ ìsìnkà. Kàlẹ́ yẹ tùmẹ̀ àhẹ́. Kàlẹ́ yẹ tùmẹ̀ àhẹ́ dábẹ́rẹ́ kí gbùkọ̀ la ọjọ́ kùmà kàwọn yẹn bẹ́ẹ̀ kí gba ọjọ́ ti dẹ́ kùmà kàwọn yẹn kákọjá ẹ̀fọ́ lẹ́ni. Bàbá ìṣirò bí mushaka onka kini adhabu hiki batamawa idepo ijiru kwa kojoka imi wabashiruhu bi adhabin alim asalu bushara ati nabale dafu nabale dafo ma ki bushara de ije dafu ama dafu onke bi adhabin alim bada bi kiao ujue kone kicheno lali e e. ya kialie baba ya likuya nabale awe ele kila kere bene

وإذا علم من آياتنا شيئا تهزها هدوا أولئك لهم عذاب مهين وإذا علم من آياتنا شيئا kẹ́tẹ́lẹ́ kì í ṣe náà lémi ìyá rọ̀ ọ́ yìí iṣẹ́ ń kí ha kà máa kú ha yọjọ́ lena wòmà ɛkɔtɛ machike lɛ ɔdzɔ ɔdzɔ kele ati wòmà taki wòmà wòka mà kó ya yɔ ɔdzɔ ayalɛ kedo ma lɛ. ìtẹ ɛgbɛ hã kudu wa. ayɔ ìtẹ̀wé pɛtɛ ìmúlí tẹ̀wé lé kɔ ìtẹ̀wé kẹkẹ ya kìdá ɛkɔtɛ náà fẹ́ lọ kàyọ lẹ́tsẹ̀ tó kpòdì abadzɔ yi ɛnɛ kàtó mɔ ayé kɔ wòmà lɛ ayé ɔdzɔ lɛ fẹ́ lọ yàrá tso tó wòye ilé ayé ni wò alẹ tu mahabatu aleka mini. sákì mílíọ̀nù lẹ́yìn akáwọn ṣe fún dáì bọ́ọ̀lù ewu mọlẹ ke amẹja ṣe gbélé rẹ ewu mọlẹ sákì họ rókàyà ìlú jahala abajada ababa yóò tàbí òun ayọjọ fún yà dẹrẹ dàgbọjẹ mú ìnàlélàyọ ìnàlélàyọ tàbílẹ dẹ abúkà wọn ti máa gba bí a e ti iná lókùrọ̀ àti hakim lẹ́kẹ̀lẹ́ mi lẹ́nu sẹ́lẹ̀ máa gba ló tọ́ lọ́kì àti àdéhùn tẹ̀tẹ̀ owó lè àwọn bèbí àgbàlẹ̀ máa gba lọ́gbà owó tí gbà parí báyìí lókùrọ̀ àti hakim yá sí àwọn àgbà ló dàtẹ̀ bí tí pàṣẹ káàlẹ̀ akọ̀rọ̀ dúró kàyà ìdìjà náà ti là àbàbà bí là àbàjá là tẹ̀mùtẹ̀m kúdù wọ́n ilẹ̀ bíbí àwọn ìyàlú bẹ̀ ayo joko mejula ya dufili ya no kaga awle la kafa awle tuma awle la kafa awle awle la ka koja na joloka ti ha kwa ni juma ayo jode ya no kaga ni awle la ka kulu kirigin kirigin kirigin ba awle la ka kuma awle la ka ya no kaga tori kuma ma bidin kima bi jamala inna lillahi wa inna ilaihi raji'un ẹ mọ adáwọlé lákàtí kó láti pẹ ó láti pẹ ó mọ àkàwọn àti gbèrò yẹtùmọ̀wò ayatollah òjẹ́nẹ́kì agbáyé ọjọ́ ìtàkàdà ha hódùá ayé ọjọ́ kìlù máa ń wẹ́lẹ́ kìlù máa wẹ́lẹ́ bí tìkìlì sukọ́lọ́dọ̀ kákìlì jẹun kì á dùkú kẹ̀ ńdẹ́wọ̀n kì á lù tì bíà kì á nà kàgánú kì á ti dónú kì á dùkìlì. فبشرهم بعذاب أليم. أنا جبران أنا لك تكاليشون ما يشدافو إبرتا بعذاب مهين بعذاب يكشيك يا

ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم يعذاب يشكتكم أذنبان هما من ورائهم وبما وبيعذاب ذلك yana kara kuma jahannama ko jahannama ko ikiti yar kota yau na takala ke wajen ibadu ko Wọ́lá yóò ní àánú máa kẹsẹ̀ fún ṣe ìhà. Àwọn ti ṣáká kùmà ṣe òtún ní èmi kùmà jẹ́ ìyájẹ́ máa dára jáde òtún ní èmi lẹ̀. Iṣẹ́ fọjọ́ náà lè yá. Wọ́lá yóò ní àánú máa kẹsẹ̀ fún ṣe ìhà. Ẹ̀wọ̀n lẹ́kùn màṣù tí o lẹ́yìn lẹ́nu dúkìá ti ṣòfò mọ́ ọjọ́ náà kàdìdé. Kí ni ìgbẹ́ pàmò àtàlẹ̀ pé wọ́n rá ní? Kí ni ìgbẹ́ tẹ̀bùlà dábàá máa ń ولا ما اتخذوا من دون الله أولياء alẹ́bàdẹ́rẹ́ àmì fóun ẹ̀kú màmú àjàmì wọlé ìlú ọjọ́ rẹ̀ kí ni kùdú kìá jẹ́ ó máa jẹ́ kọ́dọ̀ ó máa mú ọjọ́ náà àmì ìbéèrè ẹ̀kú màmú àjàmì wọlé ìyàmẹ́ náà jàdùmá ìlú di ọjọ́ náà bẹ́ẹ̀ yọlọ́lẹ́ nínú ẹ̀hún dúró kìlẹ̀kẹ́ kí náà ti kùdú kìlẹ̀kẹ́ ló máa ọjọ́ náà. wọlé fún àgbàdo náà kí. àbẹ̀lẹ̀ ìgbàjẹ́ azabu nabi azabu lele ye mama ha mama bojo ne fama ake ma mi yejo bi azabu nabi ake ki azabu monye ne kire mo ki azabu nabi o mi na wa ta ga هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز yin ana huda amma wanda yake annabi sallallahu alaihi wa sallam nare ko da wancan ne ya kina yi muna kala kini wa anna hadha sirati mustaqima wa anna hadha sirati mustaqiman fattabi'u amma ne ki ba wa la tattabi'u subula fatafarraqa bikum an sabili zalikum wasaqum bihi la'allakum tattaqun ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نعم. غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وساءت مسيرا ومن يطع الرسول فقد اعتبر الله ومن تولى ومن تولى فما أرسلناك عليه حفيظا التكبير الله أكبر علي أوجد أقول يعني موي موي موي أشيني وأن هذا أنك إذا كان صلى الله عليه وسلم نعم sirati yana lati wanda ya hukumce wajen na fayolo mutakima ìtọ́ni ọ̀pàpà ìdábẹ́lẹ́lẹ́. wẹ́tẹ́bi ọ̀hún. bẹ́ẹ̀ni ìtọ́ni ọjọ́ náà fẹ́ lọ́lọ́ lẹ́kì. náà wọlé tẹ́tẹ̀bi ọ̀hún ṣubú lẹ́nu. lẹ́kì jẹ́ kúmẹ̀ lè bá mọ́ ní ìgídégi ni àmọ́ ní ojójójòjì àmọ́ ní àìlá ojójójòjì lẹ́nu. pẹ̀tẹ̀pẹ̀rẹ̀ kàbí kún àrùn tẹ̀bi ilé. tíríkì abúmẹ́sà tíríkì abúmẹ́gọ̀ tíríkì abúmẹ́gọ̀ bọ́ ní ọjọ́ náà fẹ́ ذلكم يكنكم أكرامه وصاكم به وما تدفتم لعلكم تتقون لكم تشكرون ملبوطة بيوجد فيولو نعم ومن يشاكك الرسول ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ẹnudúkì olùtí ọjọ́ ture nígbà tí máa tẹ̀bẹ̀yẹ lẹ̀ lẹ́wọ́n lọ́dà ó bí kàbírẹ́tì ti gàlẹ́ àbẹ̀rẹ̀ jùmẹ̀. òye tẹ̀bi ẹgbẹ́ ìrọ̀ àtẹ̀lẹ́ ìlú mi ní iná. ẹ ẹ ti kọ́ ló múnà kí má jọ ní àmì mú mi rẹ̀. wọ́n lè má tẹ̀wálé. ọ̀sẹ̀ kìdúrà kìdúrà kújà kan wọ́n lé wọn lẹ́ sákòjẹ́ lẹ́fẹ́ lọ́mọdún kújà kan máa gbọ́ wọ́tọ̀ kì àti kẹ̀gbẹ́ lẹ́lẹ́ kì. wọ́n ló ti ní ìjà جهنم وجد عليها ونسليه جهنم ما تنابرسي ولا جهنم نعم وساءت تكبير ma ẹlò tí nyiná mọ alẹtí ká ẹ anagbo ọ̀yà ya, ẹ̀sùn ya ìyàmọ̀ pọ̀tẹ́ ẹ̀sùn ya tí ẹ̀sùn ya lọ́rọ̀ mọ̀ yọ ọ̀mọ́ra gbogbo wọn àmẹ́ hádà húdà ọjọ́ ìfúnlẹ̀ ni èkì dẹ́ òòjọ́ nìka níbi sọlọ́láhùn aléwọ̀sálà mẹ́a ọ̀ọ́ni alébi sọlọ́láhùn aléwọ̀sálà òòjọ́ ní kùmàdó akẹ́lẹ́fẹ́ hádà wùdá ọ̀ọ́ni lẹ́lẹ̀ òòjọ́ nìka níbi sọlọ́láhùn aléwọ̀sálà mẹ́a àmọ́ àwọn lẹ́ndín akẹ́kọ̀ọ́ àkìbẹ́ kùmàjàmá káàbìrì lẹ́ ayẹ̀kẹ́ wákà ètúrẹ́sì jáde à àkìbẹ́ kùmàjàmá káàbìrì lẹ́ ọ̀ọ́

الله الذي سخر لكم البحر لتجري الفلك لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولتبتغوا من فضله ولعلكم تشكرون الله الذي سخر لكم البحر فجعل له غرامي أماجي وهي الله ملك amma jika ce da juye ki dole amma kamo mi te kusa shi da haka kwajen fara kini haza albun furatun wa haza milhun ujadin bainahuma barzahun la yabghiya kwajen fara a je ki da wani lalo pala ko ka da ma je ki a je ki da je ki a jin mo de je ki da ya je ki a jalo gele de ojú ẹ̀ dá So ama ya je jima'i barzahu bainahu ma barzahu amma le da ka sai ko kuce ye ya jirki tule ni na ya bu bugiya ma la man Allahu akbar Allahu ladhi fatara lakum al-fahra na'am لتدري الفلك فيه بأمره rúkúmọ́nù àtọ́ kọ̀ọ̀kọ́ ń fi jó mi lẹ́tọ́ rúkúmọ́nù lẹ̀ pé kú ọjọ́ pọ́lì ọjọ́ lẹ̀ pé o. wọ́n tẹ́wọ́tẹ́wọ́ mi ń pọ̀lì. rúkúmọ́ àná tẹ́lẹ̀ jẹ́ pé mẹ́ ọjọ́ lẹ̀ pé olùkọ́ ọjọ́ lẹ̀ pé olùjọ́ rẹ́ ikọ̀ àtìkí ń tó jó mi mẹ́tàbà tí mo fẹ́ ló. wàlá alẹ́kùn tẹ́sùkúrú. ọ̀pọ̀ lẹ́kìdẹ́ ìwọ́lá alẹ́kùn tẹ́sùkúrú la ọjọ́ tẹ́kìdẹ́ mẹ́tọ́ rúkúmọ́nù ti gbé lọ́jọ́ ilé kọjá lẹ́fẹ́ ló ti ó bẹ̀.

otu ame ọjọ́ ti rìn ìlàwọ̀ ame ọjọ́ ti rún agbómi kìí àtọ̀ kójà lánàá ame ọjọ́ ti rún gẹ̀ mányàwùn gẹ̀ wọ́n máa bí láàmú wọn tó jáde lẹ̀ pé àmẹ́wọ́ rẹ̀ ṣé kàmẹ́gbó ni kí n tó dòdò yín àmẹ́wó àmàlà àmọ́kùnrin àmìràkùnrin àmẹ́ ọjọ́ náà ló ló ṣe wọ́n yìí abẹ́lẹ́gbà gẹ́dẹ̀ àmẹ́ ńlá lóko mẹ́má ni kí n tó dòdò yín kẹ́ àmàlà lóko bẹ̀ àmẹ́ ọjọ́ náà ló ló ṣe wọ́n yìí náà jẹ̀mí àmì ká إن في ذلك لآيات لقوم يتفكرون إن في ذلك إلا كجنا بلوتي لك يوم بوتي laaya ti wujure kuma tumɔjɔ meje ama n lajà mi gbódú lèkó mi yẹ sẹfọ kẹrù la wà mí bẹ kuma yáyé kuma gbégbé láti má dé má ní ọkọ lọjọ lọkẹ náà. قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون يا محمد صلى الله عليه وسلم أي بلني ويك كريم صلى الله عليه وسلم قال للذين آمنوا كواهي بيك ما نغجاوا جلك ami pe kpatsi ni ma ni ɔdze na ɛfɛ yɔ no ami pe kuma na ŋe du kɔdze na ɛfɛ yɔ kidu ma tu ŋe ɔmɛmɛ lɛ ɔdzɔ na etsi na mi bo katɔ mɔ mama ma wo yi ma ma wo tɔ ma ma te na ɛda ma to de ɔdze na ɛfɛ yɔ no titɛ mɛ pe ma mɛ adi ni mɛ kpa deɛ idabɛ lɛ lɛ ŋun ɔdzɔ ka kuma dze. يغفر للذين لا يرجون أيام الله. Kọ́nà mi pé ń gbé ju kumana wíwáì ẹ ń na lẹ́gbẹ̀ẹ́ láka wáyé ìmáṣe kẹ́kọ̀ọ́ ma máa ń kẹ́kọ̀ọ́ àti àmì máa máa yìnà àbú ẹlòwò ma náà fún máa kà ma bí ẹlòwò fún máa bìrẹ̀ jẹ́ máa kọ́ rẹ ẹlòwò kẹ́ná mọ́lọ̀ kọ́kù ẹ̀rọ ọmọ kákẹ́ ẹgbẹ́yàn wá àdéjì ẹgbẹ́yàn ìbádéjì ẹgbẹ́yàn ọmọ mẹ́lẹ́jì ké àmọ́ ẹ̀ tuma na kuma na dija wata na ci dawa amu na na ali na kuma na ali jada kini uwe ishaka wata ne ni ojo jere ko to fa da to yoro din ya ru bi rulil ladina ya la yarjuna ayamalla amma oja tuma no liya dizi ya ko kuma na duro ba mi bo kuma cha mi bo bibile bima kanu yaksebu rabbi màdé mò ń ṣe lẹ́jọ́ ní fẹ́ bá dùrọ̀ mẹ́wọ́n má wọ́n dà wọ́ mẹ́rọ má kọ́lé rẹ̀ lọ́tàpamẹ́ ọjọ́ fẹ́ lọ́wọ́ ọ̀hún ta àmọ́ ajá ń kẹ́ súnmọ́ náà ọjọ́ jẹun kọjú ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ má bà má jẹ́ àwọn mílíọ̀dá dúró ẹ̀ من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. من عمل صالحا أنا دوكي شكولا في أكباتهم فوجنا فيولو فلنفسه لا دعو فلنفسه لكي تلك يوجي كولهم يا واحد eyi fa le ya lo eyi alijana ya na se ya na je wa ma ni ata ala bu ki aho kole de na o to ba ki aje ki ma ya yo kole ye ti fa alaiha ti ba de na le ti oju ya na ni ojo na je fun ojo o mu ni bo du ki aja da ثم إلى ربكم ترجعون أقول متى سنك أجل سنك أجل بين ثم إلى ربكم ترجعون هم بوجو كي جود ما كومنت أجل تشكا أجونا أجو كي وانا جمونا ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم وفضلناهم على العالمين أكجل الرجل وزجوا فجأة الرجل كاسبعين لك كيام بني إسرائيل ani bẹni israẹli akidẹ yìí rò dimi akidẹ yìí ina mi bó kọjá lẹbi o la wọn fẹdọ ma kí wọn fẹdọ ma kí dúdú yìí gidi jáde dábàá mi bẹni israẹli akidẹ ayi bọbẹ kó kí ana mi bó ma kọjá dọ yẹ dábàá mi bẹni israẹli akidẹ subhanallah amalẹ torúkẹ máa ń gbókè ẹnu màjá àti ní ọjọ́ wọdọ fún ọjọ́ náà màá má lọ alùpùpù àlàmà méjì méjì lùyìn àlẹbí nà kẹfọrọ. lùyìn àlẹbí nà kẹfọrọ mi ń bá ní ìsọrọ ìdá àlàlẹ sáà ní ìdá òwúdà wáyé ló bá rí àtẹjọ lóko. ذلك ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوا لبئس ما كانوا يفترون الذين كفروا وجدوا ما هم النبي بيك ما جماعة كبر تاب ما ده دو ما تك ما مودو ما ما دا كبر تاب أبو ده بني إسرائيل تاب وجدوا دو ما sheikh mahmud bola tamami kaabur akaabir ma ọdọ mata lóyún ẹlẹbi na kabaru ọjà abẹ́rẹ́ wọn ma nà má kaabiri lẹ. naam min bani israel. akaabiri ekuma fún yàrá mi bani israel. abi na mama alálítà ni dáwó. ọjọ́ náà máa mọ ijó dùfàlẹ̀ lálùpàlà níbi dáwó dàdé ìsàlá. wàyí ìsàbọnú mariam. káàlù kàdébí ìsàmà mariam kò àmà náà má rẹ̀gẹ̀ àdébí ìsàmà mariam ni wọ́n yà gẹ̀. màmá wọn alẹ́ òmùlẹ̀ tí ó ní wọn àmà náà má lálẹ́ àdébí ìsàmà mariam àdébí dáwó dá. àmà náà má lálẹ́ àdébí ìsàmà mariam mama na amage ẹwọn àti. láàlì kẹ̀lé máa gbọ́. àtúrẹ́ ọjọ́ kùmà tẹ́ ṣe tàbádà mi bókà kàmi pẹ̀lú ìsirayìlá. wákàlù yà tẹ̀lú. mọ̀tẹ́lẹ̀ kùmà tó dàbà kó kùmà fúnalẹ̀ kàdé màá lè gbọ́ mọ́tò. máa kí mẹ́kì ṣe nù ẹgbẹ́rẹ́ màá náà ti ti ké. kánú láyé tẹ̀lé àwọn náà mú ká. àbí bẹ́ẹ̀ kùmà jàmọ́ dẹ̀ máa àbí bẹ́ẹ̀ kùmà jàmọ́ ita yanka mu moto ha ga hawa ai dana ce ta kuma ko goja ba ta ma ja ni kwa kwa kwa men ka amma ai bita da ali ma ce men ita ka goja ni ko Allah ya ja dai inna lillahi wa inna ilaihi muna mu ka kai wanda ko ki ọmọ kótó lọ́dà kùmà ó tún gbè kí mójúdà ó nyára kú kí ọmọ alẹ́ kúrò gbèta yóò tún kú ẹnu gbòòrò má gbèsèlè ni má kú ẹyọ ẹhẹ ọkọ wa tẹ́lẹ̀ fóun lé ọmọ abẹ́lẹ́ tí ó nà gbé kákẹ́lẹ́ bá wọn yé dẹ́nu kọ́ wa tẹ́lẹ̀ dẹ́ kan ka bani Israel, ti mana mamare kanu la ya tana hauna amunka ma ta ko muko muko le gene kamu na jeni ma ka mi ko jo du ma ka ki ko muko kai ma ti gen to abele ta bi kuma na yo ku ha mai amma ya mi Israel isra'ila ma ta ka ki ta me ko muko kanu la ya na hauna amunka re fa'alu na'am فعلوا أكمل نجنا لتوبة مناجك مناجنا وماما ما تبينا لبئس ما كانوا يفعلون لبئس ما كانوا يفعلون kukɔlɔ bi di kóóró ɔmàdé ɔmàdé lɛ abɛlɛ màtí ɔkpanatsi alebi dawuda abɛlɛ màtí ɔkpanatsi alebi ita ɔmàmɛlɛ bi kóóró ɔmà wa kati nye wa kati ma kó dàbí esoro akadé wòfi. ولقد آتينا موسى ولقد آتينا بني إسرائيل الكتاب والحكمة ọjọ́ ìbára ni òun lè kí á ní bẹ̀lí ìsirayẹ́lá kápọ̀ òun lè sábì àtọ́ra lọ́wọ́ ẹjọ́ lù lára níbi musa aleṣala wọlé bukuma àlùsábì àtọ́ra rẹ̀ èkó ọ̀dà déhùn máa ń tsọ́ dàgbà dé máa kpai ɔlama na'am. wandugu wa. nka ne bi do imu do ale bi mu ta iwọ ma bo nutsɛ do wɔn do ale bi mu ta ale bi mu ta zilebi ya rɔtula abe ba kɛ dɛ imu fa ne bi do yakutu ya haruna toriki ma nyɔ la ale bi mu ta ale sara na'am. wɔrɔdɛ kɔnɛ akun mi na kpɔ yi ba. ɛni israɛl atakɔ gbɔdɔ mɛ wolo nyɔ tsaka ɔmuru jasi kia mɛ lɛ máa lu jẹ takuma jẹ ńkó kó máa ó jáde máa bọ́ ọ́ oyi sɛmati ɔmɔlɛ oje akini ya komi idu kulul aradu muqaddasa allati kataba Allahu alaiha wa la yastadu ala adbarikum fatanfaliku khasirina mɛku turja de kitiɛ fɛ bujamujɔlɛ apu malu jɔnta kuma kuma jɛ mango àwọn tujaka kìkẹrọlì kéjọ ìjọyè òsápá jésù màá dùn màá fọ má lè jẹun ewúro pẹ̀lú akẹ́bẹ̀ sápẹ́ nu ju ìhí ọyẹ́ màá ní wọ́n yóò àkínú àwọn ọmọ olùkọ́ wọn wọ́n lọ pẹ́ náà wọ́n mílẹ̀ tó yìí bá ọgbọ́dún yàn jáde ọjọ́ gbogbo wá pa náà. ọ̀pọ̀ ìyá ọ̀hún máa lè la alẹ́ mi. àbí bẹ̀rẹ̀ ní ìsirayìlà wọ́n kọ̀ bẹ́ẹ̀ náà wọ̀ òun kì í bódú ni a àdìkẹ́ gbé ma lẹ́ àyìn bódú ni ẹ̀ gbé ma lẹ́ òun mà tàtẹ̀ wọ̀nyí bí ìṣà bódú ni a ṣáká kìí وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة يوم القيامة فيما كانوا فيه يختلفون أمي بني إسرائيل أمي قلوا هنا قلوا يوم أجل هذا رمشينا ما لرمشينا يجيجون يا قوتي ما تقولوا كده يوم ọjọ́ kìí bẹ́ẹ̀ wa. wà á tẹ iná hùn bẹ́yì náà ti mìíràn lámù. káàkì ìmúdùn máa pé ọ̀gbọ́dà máa wà péré ju ìdọ̀dà wọn mi bẹ̀ ní israẹl alẹ́ ọ̀gbọ́dà wọn dúró dáwọn lókè fi túnbẹ̀ ju àmà bẹ̀ ní israẹl alẹ́ ìmọ̀gbọ́dà mẹ́jọ ṣáká kó má pa. bàbá tẹ́lẹ̀ kú. ọ̀gbọ́dà mi bẹ̀ ní israẹl alẹ́ lẹ̀ ilẹ̀ bá dúró màdùrẹ́ pé kó jẹ́ wá ọ̀pọ̀nàjẹ́ àdébísọ̀lọ́láhùn àdébísọ̀lọ́láhùn ẹgbẹ́ kalẹ̀ ìmọ̀ wa ta màtí jẹ́ kàkàlẹ̀ bí sallallahu alaihi wasallam tónú jẹ́ ọjọ́ ọ̀gbìn jẹ́ gbajúmọ̀ wa ta gbogbo màá ló bí ọjọ́ èdè gbogbo màá ló tẹ́lẹ̀ àtẹ̀kù gbogbo atẹ́gbà kalẹ̀ bí sọmọ mẹ́rẹ̀m wá bẹ̀ ìké kà ọmọ gbogbo wẹ́tíkàlà ìsẹ́fún mẹ́rẹ̀m yá bàdí ìsọ ìní rasulù láì lẹ́kùn sọ́ọ̀tù sọ́fà wọ́n mú ṣẹlẹ̀ bí rasulù yá sí bí n bá dìní sọ́nà ọ̀nà yá jùmọ̀ òkùnrin àyè sọ́nà

títsọ ní ẹlẹ́tì gẹ̀ dẹ́gbà mi ní ihe yìí holy spirit ẹlẹ́tì ẹ̀kọ́ mi ní ihe ẹlẹ́tì tó máa wọ́tá ẹlẹ́tì àwọ́tá àwùjọ máa dìde wọn abájọ yìí sábẹ́ sọ́ra kàdé wọn fòtò wà á tẹ̀ náà wọn nínú ẹgbẹ́ yìí. báwo tẹ̀lé kú. ìlà mi bàbí máa já agúnmọ̀ lẹ́yìn gwargwada mu mataka da ya karfuma mu malaki ya karfuma la bakuyan bainahum ya Allah ti o je je du ta ko o je go o ma la ba ne sallallahu alaihi wasallam sai ichi je ko ichi ne ne ke wa ki agolo pana ta ne sallallahu alaihi wasallam ala billahi wa salam o ja ko ja ke sura bakara alladhina atainahum alkitab ya'rifunahu kama ya'rifuna abna'ahum الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الذين آتيناهم الكتاب mo bẹ̀rẹ̀ wájú tẹ̀síwájú wọn adara wọn akó tún wọn adébẹ̀ ìgbọ́n má ti tẹ̀síwájú wọn ayáwó yẹ. ama kala rama hojabu jama rama yeko gi yedu kile ya bisu kile enzo wena bei mo kede la ya ko mo we ko ti ta ha na lo akide mi ji senta ji ko de chakai Allahu akbar oye ne bala ni alladina amina humul kitab ami be ko ko do ta du male jamii yahudu famina sara naam yaarifuna majema nabi sallallahu alaihi wasallam naam kama yaarifuna abanaahum mamliki mejumo mama iha ma lime jamaa moto ọmọ ẹ kẹbi awuka mọmọ awo ike ọmọ ẹ ti ẹ mọ ọyọ bẹlẹ ni àmì bẹlẹ làmì ẹwúlù fámìlẹ sara màjẹ màdébi sàlọláhu aleyhi wa sàlám dẹ́gbẹ́ kuma ní kété jùmọ̀ àwọn ọmọ máa kuma bí ìhà ní méjì àmà ẹ̀mọ́tọ́ abdullahi ọmọ sẹlá abilẹ̀ agbọ́lọ́ wà ní sọlọ́lá wà ní màá kìdẹ́ yìí gbàrún káka ní sọlọ́lá wà sẹlá ní ẹ̀yẹ ti sọ hátà mẹ́lẹ́ yà kìdẹ́ ìbọ̀jọ́ kàìta abdullahi ọmọ sẹlá mi ẹni wọlá yà rọ̀tùlọ̀tà lẹ́fẹ́rẹ́ àrọ́tùrù hínà ràáìtùrù kama àríkù ìbùnì amɛ yanni kele gbogbo yi amɔdza ya ka wɔn fi yɛnu lɛ kɛtɛ arɔ fún wo yina rɔ ayi fi yɛnu hɛlɛ ma gbogbo lɛ ɛrɛ fún lɛ nu hɛlɛ ma kɛmɛ ari ko ibi yi nɛ fún fún neke mɛ ju mɔ mu bɛ nɛ la kuna agbada mɔ ma yɛnu kɛ ko ta o ma ari pɛti ya wo ahyɛ e mɛlɛ ko mɛ mɛlɛ ɛlɛ ye ya wo nte mɛ ju mɔ ma mu yamari bɛ jama mɔ lɛtina ati na wo kita yari bu ne wo. كما يعرفون أبناءهم نعم وإن فريقا منهم أما وجهك أبوهما لا يكتمون الحق وهم معرضون báwo kẹjáde wọ́n mú ọrẹ tó nà máa wọlé máa wọjú rọ́ọ̀dà bú bọ́ọ̀tẹ́ ọjọ́ kí ló wá sí òun àmúdàbí ètò àgbàdo òun ké. إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ọdún ma ya bèrè jẹ́ lè akẹrẹ fún ma bọ́gọ̀ yà ń bẹ̀rẹ̀ hàn ó jí ó jẹ́ dágbó ó jẹ́ àlàjì kìdágbàdé ma lẹ òun ma tó gbọ̀gbọ́ tẹ̀ kíṣe ó jí màmá mọ̀ ní náà. iná rọ̀ bàbá ya kó bí bẹ́yìn náà gùn. mọ́nà jẹ́ kẹrìndínlẹ́jì gbọ́dọ̀ máa bọ̀ òfin jọjọ́ iná rọ̀ bàbá sọ bí lè dáhùn ọjọ́ kìtì ojú ẹ̀yà náà kàjọ àgbàdé ma àjọ máa tètè mí sí mẹ́lú ọjọ́ rẹ̀ mẹ́yọ́lú kíókíó kíókíó máa ń ojú máa pa mẹ́. yẹ́wò màlúkì ọmọ. ọjọ́ náà lé àwọn ọjọ́ náà lọ́la kàjọ lọ́wọ́ máa àdébí sọ̀rọ̀ láwọn alẹ́sẹ̀ ní ọjọ́ idọ́ nà ilẹ̀ chaka àbẹ́tòlù àbánibẹ́yì àbótitara àjọ ní ipò kí á di títì títì ní ọjọ́ tí á ti fọ àjọ máa dábàá kó lòdùwọ́ lòdùwọ́ yìí ọjọ́ wo àjọ ilẹ̀ gbogbo ní gbàgbà náà àkóòlù tó ti wá nàké yé na pẹ́márúgbó ìṣúrẹ́ nẹ́nẹ́nẹ́nẹ́ láì láì lọ́la ọjọ́ ìwà ọjọ́ nà kánú àlejò. Bímá kánú bí yíyọ̀ tẹ́lẹ̀ kúrò. ثم جعلناك على شريعة من الأمر فاتبعها فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون ثم جعلناك على شريعة o ya fẹ́ sẹ́kọ̀ òun wọ́pọ̀ ẹ̀jì muhammad lọ́lọ́lọ́ bá wà lẹ́kọ̀ọ́ sọ́làmù wú ẹ kẹdùn atijira mi ló ẹ. mina lam. pé ọ̀dà ọ̀gbọ́n ṣeré alẹ́ sọ di ọjọ́ náà ẹ̀fọ́ yorùbá náà níbi sọ̀rọ̀ máa wà lẹ́yìn sọ́lá ọmọ yẹn ti kú. wọ́n máa yẹ ń ti kú ánìl hawa. ìlú yìí ha. àdú kàdébi sọ̀rọ̀ máa wà lẹ́yìn máa dúró mẹ́ ánìl ojú tẹ̀ lọ́hún. alùpùpù kó òwúrò je ki dupe kama le bomi ne da ehe shani sallallahu alaihi wasallam be e ko ya kama ta kale in huwa illa waha yuha e mu duke aka mele wa ye je kuma dun ko ja ya ba ju ja mele da ya alqur'ani ki aka me tadi ki aka me je ti wa ye je ku bo ja le ko ثم جعلناك على شريعة من الأمر fattabi'iha sallallahu alaihi wasallam le

وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين إنهم لا يغنون عنك من الله شيئا شكا ما لا يعمل ما لا يغنون ما لا mamu tena mudo madua maka ndorotiyo lebe ko jodwe utena de male innahum amalale la yughni anka min allahi shay'a tijam kɛ se ɔjɔ nɔ tanɛ kɛ na le be ma ma de ke gbɛ tanɛ fi aza mo jɛ nɛfɛ lo ɔjɔ kɔla kidɛ wa nebi sɔlɔ lahu alayhi wa sallam ama awa kajama luma nebi ɔjɔ kami ima tse ka le bi kura ani fa ya de ti kɛ na le kute nɔdɔ ami be kuma te nɛ dɔ tse kɔjɔ na lia inahum lɛyin gunu an kamina lahi se má ní kí gbẹ́tà náà fi àdàbọ̀ ọjọ́ ṣé àfihàn tó fi àdàbọ̀ ọjọ́ náà. wà iná bọ́ọ̀lì ní nàbà ọ̀gbọ̀n àwòlíyá ọba. àmọ́ àmẹ́nà alájọ́ lamalẹ̀ bàbáwò àwòlíyá ọba àmọ́ àmọ́ jìwòlíyà ọlámáyé wòjìwòlíyà ní ànúmọ́ ẹ̀ ní jìwòlíyà ní ànúmọ́ ẹ̀ àmì pé kà mọ nà lóta tsi wòlíì ma wòdza ne ti wòle yẹ màwọn tó yẹji fáágẹ ẹlẹtẹ dọmọ ọzọlẹ mú na ba abẹ wọn àwọn yà ba amẹnà láti lẹ òtí ẹ má ti wòle yẹ ọlá màmá ti wòle yẹ ọmọ yẹ wòle yẹ ọmọ yẹ wòle yẹ ọmọ yẹ àmà mi mú mi ní ha. والله ولي المتقين أما المؤمن أنا ولي ما والله ولي المتقين ọjọ́ ní bọ́lá ti wọlé àmì ìbéè kùmà tàmí mùsẹ̀kìnà àmì ìbéè kùmà tàmí ìbéè kùmà tó kọjọ́ kùmà lè bọ́dọ̀ di ọjọ́ ní bọ́lá yìí. هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون هذا القرآن أبصار شريف ما قومي ملاكة أمي بصائر للناس ẹwọn adé dúdú ètò wa mọ tíṣẹ ń kẹ gbogbo alukóra ni yọ mi ẹnẹ kùmà ká yìí tíṣẹ ń kùmà tẹlifù tọgbà kùmà kẹ ẹnẹ màjálà kìíní سبيلي قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين محمد صلى الله عليه وسلم أيها النبي صلى الله عليه وسلم كما أكيد هذه سبيلي أتلون لك دايك داوني gonchani mi islami bai su ne mi buka kuma da ki islami sabili yadda da cewa ne wun gonchon ne wun muhammad sallallahu alaihi wa sallam ẹn fi kí kàákà kí ni ọ̀nà ya níbi òmàdùrà rọjò yìí aládàbí olùkọ́ lẹ́ni hàn ní sẹ̀bìlì ìmáṣàdébí nẹ́nẹ́ dúrókì nọ́ọ̀tà kí akabẹ́ yìí kí kàkí ni ọ̀nà yìí dẹ́ ẹnẹ́ dúró nọ́ọ̀tà kí akabẹ́ ló kùmà gbàkú lọ ọ̀hún ṣé muhammadu rasulillah sallallahu alaihi wa sallam ọ̀yẹ́nẹ́fẹ́ lóhùn dọ́ bẹ́ẹ̀kì dẹ́rùn yìí. Ha سبيلي يعني كده شو دي بيكوتي محمد ده نعم أدعو إلى الله na نويهم كوكو مالو تبوجة نفيولي أدعو إلى الله òun àdáhùn lẹ̀wé òun yìí kó àkómáló tó bọjá lẹ́fẹ́ yóò lọ ní àjọjọ́ òun nàdọ́ yẹn. taki mu de ne wo ko jade bi sallallahu alaihi wasallam ana ala basirati òun ló ń ko ti muhammed òun ló ti wọ́jà kúbọ̀ ọjọ́ wọ́n mẹ́ ní sábàáni àbí bójú kùmà lè bó ko ti muhammed gẹ̀ ala basirati yàmà òun ló ti wọ́jà kúbọ̀ ọjọ́ lẹ́fọ́ yóò lò náà. fatuba ana allahi wa ma ana mina al-mushriki. ana la taka ẹfẹ yóò ti ọjọ́ lẹ́fọ́ yóò ọjọ́ lẹ́fọ́ yóò ma ana mina al-mushriki na ọjọ́ lẹ́fọ́ yóò sallallahu alaihi wasallam yẹn owó dé àmì mùsùlùmí àbí kùmà dé múlẹ̀ adé gbọ́gbọ́ ọjọ́ bẹ̀ká mi dé kùmà dọ́dọ̀ múlẹ̀ kùmà jọ dé ọjọ́ làrá ọjọ́ rẹ̀ fẹ́ lọ ọjọ́ kí wà lè dìbò. وهدى ورحمة لقوم يوقنون likomi yi oke lona wani bukuma dɔ titi wɔdze na fɛn lɛ kuma ma ne أم حسب الذين اجتربوا السيئات أن نجعلهم أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء سواء محياهم ومماتهم ساء ما يحكمون أم حسب الذين اجتربوا السيئات abẹ́kámi bí ó máa wó tí ukọ́lẹ́dẹ́nẹ gbèlí tọ́gbà ṣe lẹ èyí tẹ́lẹ̀ wú léyà àdì ukọ́lẹ́dẹ́nẹ dẹ́ máa wó tí wọ́n gbà mẹ́dọ̀ ìṣe ni àmì nàbàlẹ̀ kàtúnà gbọ́ èyí mídíà àmì kìdínápà máa nú mẹ́lẹ̀ yìí bí ma ẹni i mọ́mù nẹ̀kùmẹ́ kùmà gbọ́ kọ́ yà ó nà mà ní kọjọ́ òun lè á jẹ ọkọ̀ rẹ̀ kẹlẹ ẹni ẹdun kẹlẹ ń fọlẹ lẹ sáyẹn ní kẹlẹ àti ẹlẹsẹ ọ̀rọ̀ ayẹ lẹsà mẹ ẹlẹsẹ ọ̀rọ̀ ayẹ wò sàmẹ wọn jẹ mẹfẹ wọn anamí babalẹ ni àwọn àti balẹsí na ìdí tẹlẹ wọn sẹ yà á àmì bẹ́ẹ̀ kùmà bó jí kókó ẹdẹ ní sáyẹn màmá ọdún tó kẹdẹ ní màá ṣe kéè màá níbi rẹ. ànúdàjà àdàgùn kàlẹ́dínà àmàlú. wọ́n ní kó jẹ́ sọ́kọ́lá náà máa tún ẹ̀ yé ọ̀mẹ̀mẹ̀lẹ̀ ọjọ́ náà dẹ́gbù kí aládàbí múmi ní náà tún ẹ̀mẹ̀mẹ̀lẹ̀ gbégbé lẹ̀ náà. wọ́n á mi lù sọ́ọ́ ní ká. ọ̀pẹ̀tẹ̀ ọjọ́ rẹ̀ màá tó máa ti kọ́lé ẹsẹ̀ àgbàdé máa pọ̀ ọjọ́ rẹ̀ fún irun máa pọ̀ ọjọ́ rẹ̀ jẹ́. sàwa àmàmì àbú. gbégbé lẹ̀ sàwa òun máa jẹ́ ẹ̀kọ́ gbégbé lẹ̀ máa yá ma matara di okoi mboka mmoja tano da ndere da eliman ero kuma tuni mai oniya de ọjọ na ha wa mama tu wona kuma nugo ma jagon uku ya ni de kuma jameno memele jotolo madui ama ụkwụ ya ni de kuma e jada ma jada ma jilo ma ma jilo ku ma jada pu ngolai na um. am jẹ kàmá níjọ àkíní alùpùpù jẹ jẹ òdú yẹmí kúmà náà jẹ ẹnyọ ọjọ náà tá àmà yà hàn kùmù náà ọ̀dà bíbí gbóló mà tí ọlá malẹ̀ ọjọ́ kìlọ̀ àti òkpa. وخلق الله السماوات والأرض بالحق ولتجزى ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون وخلق الله السماوات والأرض وجعل بينهم ولا بكاء يفرشنا يكدي إلى باي وشمار يكدي مما لخلق السماوات والأرض أشد من خلق أكبر من خلق الناس لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون والله لخلق السماوات والأرض أكبر من خلق الناس amẹ́kùnmẹ́tsa mọ́nẹ́kùn mẹ́lẹ́lá mẹ́jú gèdè mẹ́lẹ́lá mẹ́rẹ́wọ̀n mẹ́mẹ́lẹ́ torí tí náà máa kábìrì màdọ́ kpàràtà níbi wòlù mẹ́ni mẹ́ni aṣẹ́ dàmí nà kú wa awo kama bẹ̀tẹ̀ mà nù kpa yẹ ẹ̀ fẹ́ mọ̀ ọ́ tẹ mọ́nẹ́kùn mọ́nù dábàá mà onye mene hɛ ani mu mu mɛma lɛ xaluku tɛmɛ awa tɔlɔ ari edini ko kame gu amɛli idɔnɔ dza le mede kpa nɛ kɔjɔ ti naam akubaru. akubaru mi nkɔli mi naa. ti dɔ na mu nɛ kɔjɔ nɛ fɛrɛ oje le ta wọn anu kpa ti dɔ na mu nɛ le ta ama. wala kinna sɛrɛ na ti na yalamu. o ti na mu nɛ mamu na manu made yakina kama de amanu yale amana lɛ o ta bi tɛ owo owo. إنا لله وإنا إليه راجعون وخلق الله السماوات والأرض بالخط ọjọ́ sọ́nù jáde méje panẹ̀ ojú tìtì ọjọ́ gbèsè ya sọ́nù jáde méje panẹ̀ lẹ yóò ní ojú kọ́rọ̀ ka ti olùnáwá ọ̀rọ̀kanáwá ọ̀rọ̀kanáló ọ̀rọ̀kanáwá ọ̀rọ̀kanáló ọ̀rọ̀kanáwá èlè ló wá má lè ló wá lẹ̀ náà. تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وتحيي الأرض بعد موتها وكذلك تخرجون الليل في النهار نعم. وتولد النهار في الليل وتخرج الحي من الميت

pọ̀tùkù yẹlẹ arọ́dọ̀ á bàdà mọ́tìyà òun àdèkìlẹ̀ ìdájí òde ìjòkó dábẹ́lẹ̀ sábàjọ́ ọ̀bẹ̀lẹ̀ ni. wàkàdàlì kájọ kọlọ dùn. ẹ̀jẹ̀ ló kọjá lójú láti rẹ̀ wàkàdàlì kájọ kọlọ dùn náà abẹ́rẹ́ màá nàdún mẹ́ pọ́ọ̀dù fún àdèkìlẹ̀ ọjọ́ náà yìí. ìjẹ́kùn náà lè kú tí a nà má dún náà bẹ̀. abẹ́lẹ̀ wàkàdàlì kájọ kọlọ dùn náà abẹ́rẹ́ màá nàdún mẹ́ dùn fún àdèkìlẹ̀ ọjọ́ náà وخلق الله السماوات والارض بالحق من ابي سنا كده ممكن ولتجزى كل نفس حقا جنبه كنا عبد الرحمن ورايدو bima kasaba kɔlɔ kitse tse kitse ɛnyɔ etse ɛnyɔ lɛ n'a kɛlɛ bɔ ɔjɔ kitse kase ɛyà tse dɛnɛ ɛdɛnɛ lɛ ɔjɔ lɛ ɔyɛ n'a kɛlɛ bɔ ɔjɔ kitse ase ɔjɔ kitse ase a bɛ kuma tse dɛnɛ wɔdze zaa ose yi atu وجزاء سيئة سيئة مثلها وهم لا يظلمون هل جزاء الإحسان هل جزاء الإحسان إلا الإحسان هل جزاء الإحسان إن رمضان ما كان ينو إلا الإحسان وجزاء السيئات ورمضان كنا شيء سيئات مثلها ɛdzɛ ne lɛ gbagɛ ma wlɔ nɔ ɔdzɔ kidzɛ kɛnyɔ aki tɛbiɛ nɛ ali ɛdzɛ ne wa lɛ kɛnyɔ la tu le ɔdzɔ kidzɛ kitsɛ bɔ kidzɛ yɔ katiti naam. wɔkum laayu lɛmu. ala ti ma jɛ yɔ katiti alu kɛse lɛ o ma do yɛ isi na di tomi nɛ ani a ma lɛ faman waje da fairan cikin falage fayil ya ke ce ne yalle wajen na wani ya hamada lashi ko da jaka alhamdulillah alhamdulillah alhamdulillah to duci ko jaki yalle ji mita amma waman waje da gaira zalika ita ki mata ya mutu aka da boge fala ya ruman na ila nafsa ta ki ta gunya do ce ji fala ya bagade wajen tuwale ji na na'am أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون mẹ́rà rọ ọjọ́ lè bá níbi muhammed sallallahu alayhi wa sallam ìṣe náà ìnà mi bó kà kọjá dùn mẹ́ náà ìṣe kò dúró àìnà ọjọ́ ẹgbẹ́ ní afọ̀rà ẹ̀ta afọ̀rà ẹ̀ta ẹ̀lẹ́ ìṣe kò nà léwu ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ lé ní ìgbìlẹ̀ òbí àti ìyànà yẹn adúlọ̀ rẹ̀ ìṣe kọjá mú ọjọ́ náà ẹ̀ má ọjọ́ ẹ̀wù tẹ̀lé ọ̀dọ̀ wọn lẹ́sùn yìí ta. wà á bọ̀ lẹ́kùn lọ bọ̀ àlà yìí. kákú tẹ̀lé ọ̀dọ̀ wọn kì í náà lè bọ́ lẹ́kì káàkì jẹun ńlá ọjọ́ tó dáàbò mẹ́ ọjọ́ kùmàtọ̀rọ̀ wà ní sọlọ́láru alẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ayé alùpùpù àti sẹ́yìn yé mọ́ ọ̀yà àgbà ìwọ̀n lè bọ́ bẹ́ẹ̀ ọjọ́ kí

وجعل على بصره غشاوة ọ̀nà ìgbóró tẹ̀ lọ́ńtà tẹ̀ àmọ́ ayé òkú yà kó yà lóye kàwọn kàtí ni ọ̀nà dẹ̀ ẹ̀ ní iye jọ́nà dẹ̀ ẹ̀ òkú yẹ jọ́nà yẹ. فمن يهديه من بعد الله. فمن يهديه من بعد ngo ilalo le ayɛlɛ tsɛ le kele ko kia tsɔ nɔ kpakpa ne yɔdzɔ daa ngo kia lɔ le akuma tsɛ ne yɔdzɔ yi tsɛ ne le ya nɔ kpakpa la naa. abala tɛtɛ karo. ɛfɛ kala kele kuma ka mɛ abala tɛtɛ karo na mɛ gba amu kpɔla kɔjɛ ne tora ka mɛ tulu mɛ ya yɔ dziwu. وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون ọlọ́dẹ ọ̀nà àpàjàká kọ̀lá ọmọ jáká ìwọ̀ká lọ́kùnmọ̀nà ara lọ́wọ́jọ́ kọ̀lá kí lẹ́yìn má do ìlú kọ̀lá kọjọ́ nàìjíríà lọ́kà ẹ̀ta kì í ṣe ẹ̀fẹ́ wọ́n gbé ra lọ́wọ́jọ́ nàìjíríà lókè ẹ̀hún tí a lọ́kùnmọ̀ lọ́yìn má yí àyílá àyà tó nà dúnìyà ẹ̀nà mẹ́jẹ́ àmàmì ni mẹ́ná òwúwa rẹ̀ ọgbọ́jọ́ nàrẹ́ mako mala ya kini ujana na ujana ka kwa na la domo mani ya ite mpure udije dunia tule domo digo dunia tio dunia naam namutu anahia matakalekwe ulie emi na haya amada bidoma dabi atake amada ku amada bina return ma amadi amamdo mamamuda diage akabiri kimumu bolo kimumu yekekenu naam

na'am wa bi na ma in hum a àtẹ́tẹ́ kàkí wọn abẹ́ yìí abẹ́ yìí anadẹ́ yìí anadẹ́ abẹ́ yìí kákí dábẹ́ lẹ̀ kákí anasọ́mọ̀ abẹ́lẹ̀ máa dá pẹ̀lẹ́dìf káfí adẹ́lẹ̀ kákí adabẹ́ àmọ́ àwọn ọmọ pàkà alùpùpù wà lẹ̀ má nẹ̀gí bí lẹ̀ náà. وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم ما كان حجتهم إلا أن قالوا إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين أنتم ما جكرا لوجك ما بوجد مايم وإذا تتلى عليهم آياتنا ma ma ye ŋudu ma ko gbama aya lukura ni ka yoo kuka n'ɔjɔ na dɔmɔ adisa ni sɔlɔlɔ awɔlɛ sɔlɔ ka yoo kuka na dɔmɔ ma du biro ìṣe ilẹ̀ ọdún kìbí tó máa jẹun ẹ wà kàlẹ́ dáa. màkà náà kò jẹ́jẹ́ kó. lùtì wújà máa kì á jẹ́ kó àmà yálà kí ní kú fanu tó náà sọ wọn nìyẹn ká máa ṣàkàlẹ̀ kú àmà tàbí dájá náà ẹ wọ́n ti wújì máa. ìlà àwọn pọ́lù. ẹ Òtú bí a bá Ẹ̀jẹ̀ ń ẹ̀jẹ̀ màjá ní kàkí ní fún ọjọ́ náà lọ́mọ àdàmà fún àlẹ̀. Òtú bí ìlà. Àmọ́ ikú ìkú àmọ́ àfọmọ́ àkó bí gbélégbélé rẹ̀ wẹ́dẹ́ lẹ́kì àbẹ̀rẹ̀ ká máa bẹ̀rẹ̀. Àkábìrẹ̀ àkàyọ̀. Ìdíje ń fún ẹ̀ máa fún ọjọ́ náà lọ́mọ ilé àwẹ̀rẹ̀